torí owó ni o torí owó ó fẹ́ fi bàbá ẹ̀ sògùn owó ó ti pa bàbá ní bàbá ní títorí owó ni o torí owó owó tó ń wá ẹ wá wo ọmọ twenty years old tó mú bàbá rẹ̀ ó gé bàbá rẹ̀ ó gé bàbá rẹ̀ lóko o ó sokùn ó sokùn mọ́ bàbá rẹ̀ ó bá pa bàbá rẹ̀ ó fẹ́ fi bàbá ẹ̀ sògùn owó ó ti pa bàbá ní bàbá ọmọ twenty years old ẹ wá gbọ́ interview ọmọ náà kí ló fà á tó fi pa bàbá ẹ̀ gbogbo ìyára lé ẹ sún ọbí kẹwàá gbọ́. dídùn àdéwálé ọmọ ìlú wo ni ọmọ ìbàdàn ni ẹ ní àdúgbò wọn ìbàdàn. ní ìyànà church. ìyànà church àbí. ní. ní ìyànà church. ní ìyànà church ìlú wo ló ń gbé tẹ́lẹ̀ kó tó di pọ́ dé ìbàdàn. ọ̀sọ́kò ni mo gbé ní ọ̀dọ̀ àwọn òbí mi. lọ́dọ̀ àwọn òbí ẹ̀. bẹ́ẹ̀ ni kó tó di pé mo kó mi bẹ̀ wọ́n wá sí ìbàdàn wà kọ́ iṣẹ́. ládùúgbò wo ní ọ̀sọ́kò. òkè odò ní àdúgbò wa ní ọ̀sọ́kò yẹn. ládùúgbò yẹn lọ́sọ̀kò. òkè odò níbẹ̀. kí ni nǹkan tó ṣẹlẹ̀ kó tó di pé o padà dé bí àìríjẹ ibi gàngàn báyẹn ni mo fi wò pé ni mo fi gbà lérò pé bóyá ti máa gbé gbọ̀nà yẹn pé bóyá yóò yà. ìwọ ti tọ́ ọmọ ọdún mélòó báyìí. ọmọ ogún ọdún ni mí. ọmọ twenty years. bẹ́ẹ̀ni. ni ẹ lọ́dún yìí báyìí. ni ẹ lọ́dún yìí báyìí. ó lágbára kí ni tó wá rí tó fi jẹ́ pé ìjọ tó pa wọ́n yẹn kí ni àwọn nǹkan tó lò tó fi pa wọ́n. nǹkan tí mo lò ní okùn. okùn. àti ọ̀bẹ tí mo fi rẹ́ tó fi rẹ́hun kí ló rẹ́ lára wọn jọ yẹn. òkun àti òkun ni mo rẹ́. ta ló lọ fún. bàbá babaláwo tí wọ́n ṣe iṣẹ́. tí wọ́n fẹ́ ṣiṣẹ́ fún ẹ ìjẹ́ wọ́n ṣe iṣẹ́ oògùn owó yẹn fún ẹ. ìgbà tí mo fún wọn mi ò wọ́n ní kí n padà wá gbà ni ìgbà tí mo mo sì padà lọ. ṣó o padà lọ. mo padà lọ gbà. kí ló lọ gbà ń bẹ̀ ń jọ yẹn. ọṣẹ ni wọ́n gbé fún mi. ọṣẹ. ọṣẹ ni wọ́n gbé fún mi. ọṣẹ lásán. ọṣẹ. wọ́n pé kó lọ máa wẹ̀ táìmù wọn ló máa wẹ̀. òru òru bí ọwọ́ aago kan. bí ọwọ́ aago kan nígbà tó wá wẹ ọṣẹ yìí kí ni àwọn àpẹẹrẹ tó rí àti pé ṣé o ti lówó báyìí. bí mo ṣe rí nípa àwọn nǹkan tí mo rí lẹ́yìn ìgbà yẹn tí àmì ara àwọn àmì ara sọ mí gbọ̀ngbọ̀n gbòòrò àmì ara sọ mí. nígbà mi ara sọ yẹn ìjẹ́ owó dé. mo wá rí i pé kí owó ń balẹ̀ síbì kan owó ń balẹ̀ síbì kan àmọ́ ibi tó wà yẹn gangan tó ń balẹ̀ sí yẹn gangan ní mi oh. ní ìtì mọ̀ wọ́n sì sọ pé màá padà mọ́bẹ̀. wọ́n ló padà mọ́bẹ̀. ní padà mọ́bẹ̀. àmọ́ nígbà tí. sẹ́rí ọmọkùnrin tá à sọ yìí sẹ́tí gbọ́ gbogbo tó sọ twenty years old ní nítorí pé òun wá owó ó fẹ́ jẹ́yàn ó fẹ́ lọ́lá ojú òkòrò àìgbọ́rọ̀ yé ojú ẹ̀ ti wà níbi ọ̀nà àwọn tó náwó tó nánàkúnà tó yá sí pé wọ́n ń ṣèṣìyá pẹ̀lú owó ìbò ni lẹ́yìn ìgbà tó bá lówó náà tán kí ló fẹ́ fowó náà ṣe bàbá tó bí ẹ bàbá tó jásí pé ńgbà tán bí ẹ nígbà kékeré kò ní ọpọlọ pé kán lọ pẹ́ dànù tó bàbá tó jásí pé ńgbà tó bí ẹ kò fi sínú làákàyè pé tó òun ò lówó lọ́wọ́ ọmọ yìí kò ń lọ kò ń lọ fi ṣògùn owó nígbà tọmọ náà wá pé twenty years old ó wá rìn káàkiri ó tójú bọlé ó lọ bá àwọn babaláwo babaláwo ló pé o àwọn babaláwo ló pé o nígbà tó lọ bá àwọn babaláwo babaláwo bá sọ fún pé nǹkan tó fẹ́ ni pé táwọn fẹ́ ni pé só lè rí ẹpọn bàbá rẹ̀ mú wá ó dẹ̀ ẹ̀wọ́ náà ó wá gbogbo ọgbọ́n ó so bàbá ẹ̀ lókùn mọ́lẹ̀ ó so bàbá ẹ̀ lókùn ó dẹ̀ gé nǹkan ọmọkùnrin bàbá ẹ̀ ó dẹ̀ lọ bu fún àwọn babaláwo ó lọ gbé fún babaláwo pé kí babaláwo lò ó nínú interview ọmọ yẹn sẹ́yìn náà ti gbọ́ inú interview tó sọ ǹjẹ́ owó náà ńkọ́ kò di mílíọ̀nìyà lónìí kò dọ́lọ́lá lónìí bàbá yẹn ni bí bàbá yẹn ṣe gbà lọ́wọ́ ẹ̀ ó ní kó máa lọ bàbá náà bá ọmọ náà bá gbalé lọ ǹjẹ́ ṣé kí ni ẹ lè dówó ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ ń pera yín ní babaláwo yẹn ẹ kàn ń baṣẹ́ babaláwo míì jẹ ni mi ò rí nínú tọ̀tà bá wo nínú sítórì ẹ̀ lọ́wọ́ sórí máa bàbá tó ń pè ní elébùrú ìbọn yẹn bàbá yẹn sọ pé kò sí nínú oògùn kò sí nínú kò sí nínú àṣà ilẹ̀ yorùbá àbí kò sí nínú pé ká máa sògùn pé ká máa lo páàtì èèyàn pé kò sí níbẹ̀ rárá àwọn ò mọ ibi táwọn èèyàn tán ti lọ rí irú àṣà yẹn mú wá pé ká máa lo páàtì èèyàn láti fi ṣe nǹkan nǹkan aráàmù nìkan burúkú ni ká máa lo páàtì èèyàn ká la fẹ́ fi ṣe nǹkan ló fẹ́ sọ ló fẹ́ sọ adolówó láíláí ẹ lọ gbọ́ interview man bàbá tó pè ní olébùrú ìbọn yẹn ẹ lọ wo interview wọn dáadáa nípa àgbà tán interview bàbá yẹn pé báwo ni ká máa fi ṣèyàn ká máa fi lo èèyàn ṣògùn owó báwo ló ṣe dénú ìṣẹ̀ṣe wọn báwo ló ṣe dénú ọ̀dọ̀ àwọn olóògùn ọ̀dọ̀ àwọn aláwo tán lò bàbá yẹn ní kò sí ní tó jọ́ kò sí nínú ìtàn wọn àwọn pé ṣùgbọ́n gbà tó da ayé ayé tá à ń lò lọ́wọ́lọ́wọ́ yìí àwọn náà lọ́wọ́ ògùn yẹn àwọn mọ́bi tó ti rí ògùn yẹn tó fi di pé onígbà tó bá lò yẹn ẹ wọ ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn tó ti wéèsì dànù àwọn olóògùn àwọn babaláwo fẹ́ẹ̀kì yẹn ẹ lọ́wọ́ bí tó ti lò nínú àwọn babaláwo yìí náà kò sí èèyàn gidi wà nínú wọn tó já sí pé wọ́n bẹ̀rù ọlọ́run ọba wọ́n dẹ̀ bẹ̀rù ọjọ́ àkẹyìn wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn babaláwo tí wọ́n wá kù níta sí àwọn fake babaláwo ni wọ́n kàn ba ṣẹ́ àwọn babaláwo yẹn jẹ́ ni torí pé kò sí nínú àkọọ́lẹ̀ wọn pé tó ẹ lọ lo èèyàn láti fi ṣògùn owó gbogbo sórí ta kàn máa ń gbọ́ ní jọ̀ọ́jọ́ ni pé bí ká gbégbá léèyàn lórí ká máa porúkọ ẹ̀ a gbọ́ sórí yẹn a mọ̀ pé wọ́n gbé kalẹ̀ sínú ilé wọ́n ti sọ́ dé èrè sínú ilé àwọn sórí tá a tún máa gbọ́ ni pé wọ́n ní wọ́n fẹ́ ṣe wọ́n fẹ́ máa ṣe kíní alájọ tó máa máa kówó sí tó máa máa kówó yẹn díẹ̀díẹ̀ àwọn sórí tá a ń gbọ́ nìyẹn kì í ṣe pé ká máa lọ mú èèyàn ká máa du lọ́pọ̀ ká máa fọ́ lórí ká máa fọ́ òun yẹn lọ àwọn babaláwo yìí ti dá nǹkan lẹ̀ dáṣọ ẹ̀tẹ́mi náà fi pariwo àtàfà o àti babaláwo o àti pásítọ̀ o gbogbo oníkálukú wọn ìjọba gbọ́dọ̀ dá sí ọ̀rọ̀ àwọn babaláwo yìí ìjọba gbọ́dọ̀ dá ìjọba gbogbo wọn gbọ́dọ̀ máa rẹ́gísítà lọ́dọ̀ ìjọba èèyàn tó bá ń wo àbúrúkú kí ìjọba tètè mọ̀ kán tètè mu ẹ lọ́wọ́ gbogbo ìlú tó ti develop pátápátá nílùú church kọ̀ọ̀kan àti babaláwo traditional kan gbogbo àtàfáàdì kò sẹ́nibọ́ọ̀dì tí ò ní license lọ́dọ̀ ìjọba tó bá ń wo àbúrúkú ìjọba òdìgbà tó bá ń wa káàkiri license ẹ̀ náà máa fi wá ìwà burúkú tó bá wù ẹ̀wọ̀n á ti mọ ibi tó gbà ibi tó sá lọ mi ò mọ wáyé títà àwọn nàìjíríà ti pọ̀ jù àáfàá ń ṣe tiẹ̀ lọ́tọ̀ àwọn àáfàá tó ń pààyàn ń pààyàn àwọn pásọ̀ tó ń pààyàn ń pààyàn tó ń lòyàn bẹ́ẹ̀ náà wà àwọn babaláwo tó ń pààyàn náà ó yẹ kí ìjọba dá sọ̀rọ̀ yìí láì ṣe bẹ́ẹ̀ kọ́kọ́ máa wẹ̀sì àwọn èèyàn káàkiri ni àwọn èèyàn máa wẹ̀sì káàkiri ẹ wo gbà kan gbogbo ọmọ gẹ̀ẹ́sì yẹn wọ́n kàn lò wọ́n lòkulò ni ẹ kàn rí wọn tó máa lọ àwọn gẹ́ẹ̀sì míì ẹ lọ síta lọ́nà ẹ máa lọ lọ́nà ẹ rí tó ti fọ́ ọyàn ọmọ ẹ ọmọbìnrin míì àbí kán gé ojú abẹ́ ẹ ẹ lọ síbò míì gbà míì ẹ rí kán gé orí ẹ̀ dànù kán gé orí obìnrin dànù àbí kẹ́ rí ọmọ òkókó ká ti lò ẹ lọ síbò ẹ rí pé ìgbà míì àwọn èèyàn máa yọ dànù ó yẹ káwọn ìjọba dá sí ọ̀rọ̀ ẹ̀sìn nínú nàìjíríà lónìí gbogbo àwọn babaláwo tí ò da ẹ flush wọn dànù gbogbo àwọn àfáà tí ò da ẹ mú wọn tú wọn síta ẹ flush wọn dànù gbogbo àwọn àfáà tó ń balẹ̀ jẹ́ gbogbo àwọn pásítọ̀ tó ń balẹ̀ jẹ́ ẹ flush wọn ẹ jẹ́ kárí wọn ẹ jẹ́ kí ìlú sinmi babaláwo ní kí ẹ máa lọ gé ẹ̀pọ̀n wá òun fẹ́ sọ wọ́n dolówó ṣèbọ́ lọ́run ló sọ̀yàn dolówó ni tó bá jásí pé lóòótọ́ babaláwo wọ́n lè sọ̀yàn dolówó ni nàìjíríà ò bá ti lówó gan-an àbí nínú gbogbo àwọn lísì tó lówó ní nàìjíríà mélòó ni babaláwo tó wà nínú wọn dangote ṣe babaláwo wọn pọ̀ bẹ́ẹ̀ adénúgà ṣe babaláwo àwọn olówó nàìjíríà one to ten kò babaláwo ẹ babaláwo méní méjì mẹ́ta tó ti di tó di tó di ní nàìjíríà jáde àwọn babaláwo àwọn èèyàn káàkiri ni àwọn náà náà nu ọmọ ní nínú àwọn àfáà yẹn pàápàá jùlọ nínú àwọn pásítọ̀ yẹn náà ọ̀pọ̀lọpọ̀ nínú wọn di same thing ni wọn kò sí yàtọ̀ nínú gbogbo wọn ẹ wo orú ọmọ twenty years yìí ẹ wo bó ṣe wéèsì bàbá ẹ ṣùgbọ́n gbogbo ẹ tó bá ṣerú ìtòsè yìí ọmọ tiẹ̀ náà ṣe fún ọmọlẹ́yìn àṣẹ fún òun náà máa pàdé onítìẹ̀ níwájú kò lè escape ẹ̀ láéláé ó máa jìyà rẹ̀ láyé ó tún máa jìyà lọ́dọ̀ Ọlọ́run kò lè escape ẹ̀ gbogbo ẹni tó bá dáwọ́ sókè tó fi na bàbá ẹ̀ gbogbo ẹni tó bá dáwọ́ sókè tó so bàbá ẹ̀ mọ́lẹ̀ gbogbo ẹni tó fẹ́ sin bàbá ẹ̀ tó ń wá bàbá ẹ̀ lọ síbi tó ti máa sí àwọn tó ń bọ̀ lẹ́yìn náà máa wọ̀ irú ẹ̀ ni tọmọ yìí náà bàbá ẹ̀ tó ṣe aburú fún yẹn ibi tọmọ yìí bá wà ẹ bá mi share fídíò yìí kó dọ́dọ̀ ọmọ yìí kó máa wo orí sóríire láyé ẹ kíyàn mú bàbá ẹ̀ kó falẹ́pọ̀n nítorí pé ó fẹ́ dolówó ta ló fẹ́ náwó o fẹ́ ra designer designer tó ló fẹ́ rà tó fẹ́ máa wọ̀ mọ́tò tó ló fẹ́ máa rà tó fẹ́ máa lò mọ́tò yẹn àwọn kan ti ń lò ó ti sú wọn designer tó fẹ́ máa lò tó bá dọ́dọ̀ ẹlòmíì designer tó ti ń lò yẹn àwọn kan ti ń lò ó ti sú wọn bàtà ló fẹ́ wọ̀ tó ń jọ ẹ lójú ni àwọn kan ti wọ̀ tó ti sú wọn tó ti sọ dànù owó tó ń lé káàkiri nìyẹn o lè lówó yẹn tán kó má lo bí twenty years pẹ̀lú ẹ̀ tí wàá fi kú náà o dẹ̀ mú bàbá oníbàbá o dẹ̀ destroy life ẹ̀. Eh gbogbo ẹ̀yin tí ẹ ń bọ̀ lẹ́yìn ẹ fídíò mi kẹfì kọ́gbọ́n ẹ jìnnà síbi ọ̀rọ̀ ológun owó dé ẹ jìnnà pé ẹ fẹ́ di mílíọ̀nìyà lógìgì ẹ jìnnà sí ẹ tẹra mọ́ṣẹ́ yín iṣẹ́ ọwọ́ yẹn kì í tan ní jẹ tẹ bá mọ́ṣẹ́ ọwọ́ yín dáadáa iṣẹ́ ló bá ń ṣe ni gbogbo tó bá ń ṣe ni má tìjú nàìjíríà nìkan ni mo ti rí tó ní kálukú ń tìjú iṣẹ́ tó ń ṣe láàbùrọ̀dù gbogbo àwọn táwa láàbùrọ̀dù lónìí kò sẹ́nìbọ̀dì tó ń tìjú iṣẹ́ ẹni tó ń fọlẹ̀ ń fọlẹ̀ ó wà proud pé òun fọlẹ̀ ẹni tó ń fọ ògiri ń fọ ògiri ó wà proud pẹ̀lú ẹ̀ ẹni tó nu kọ́tà nu kọ́tà ó dẹ̀ wà proud pẹ̀lú ẹ̀ pé òun nu kọ́tà òun nu kọ́tà òun dẹ̀ ń jẹun bẹ̀ òun dẹ̀ ń bọ́ fámìlì òun ṣùgbọ́n nàìjíríà akọ́lẹ̀ ó máa tìjú kò fẹ́ kán rí òun pé akọ́lẹ̀ lòun nàìjíríà ẹni tó ń tàgbàdo ní títì yọ̀ǹgẹ̀ yọ̀ǹbọ̀ ẹni tó ń tàgbàdo ní títì a that's why tí mo fi respect àwọn Igbo tí Igbo bá ń ta pọpọ́f á fi rẹ̀ hàn pé pọpọ́f lòún tà Yorùbá yàn Yorùbá àwọn náà máa ń tijú iṣẹ́ ẹ má tijú iṣẹ́ mọ́ iṣẹ́ tẹ bá ń ṣe ẹ tẹra mọ́ ẹ tẹra mọ́ owó ò lè gbé yín débi kankan kò sí tó ń jẹ́ owó ìpààyàn lásán ló wà nínú owó ọmọ tó pa bàbá ẹ ẹ pa o ẹ má pa o ẹ fílẹ̀ sílé ayé kó yẹn kó lọ pàdé ìyá ẹ ṣe gan àbọ̀rọ̀ lásán fọmọlúàbí tó bá dé ní onítọ̀hún adòdìdí ó dìgbà.